أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنتم كيف الله وبالا نجلو الضروريكات يجي فواسوا جدا ألفوا ألشكوا alfáwa àgbà anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ìdẹ́lá wọn bá kú sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jọmọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àfààní wa láàtọ̀ kí a lọ ilé ni ó gbà kejì aláàkọ́ ti júmọ̀ ilé ètì nínú oṣù kẹwàá ọjọ́ kìíní oṣù kẹwàá islam fourteen forty seven oṣù shawal àkọlé oṣù gbà náà pé asáàtù tọ́dá mọ́nìlì islam àwọn ìpìlẹ̀ tó yẹ pé a máa gbòkó rírì ni wá láṣẹ pẹ̀lú islam pé garanti wà fún ìgbà islam dáadáa tó dẹ̀ jẹ́ nípa ọlọ́wọ́n bá tí a sílẹ̀ lu oṣù kan táà jẹ táà tí a súnmọ́ yà wọ́n wa tọkọ̀ wọ́n súnmọ́ wa kálíbà wà nú àwọn tí wọ́n rí ṣe oríire wọ́n jẹ́rẹ́ kankaná mùtàkì tí ẹ bá fi jẹ́ mùtàkì ó jẹ́ garanti ni pé ọmọ àjẹ́nà ni ọlọ́run bá fi ọkọ̀ ìjẹ́ mùtàkì náà fi zilali wa uyun وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين eléyìí garanti lọ́dọ̀ lọ́wọ́ bá dé bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá garanti tiẹ̀ àdéhùn tiẹ̀ kìí ṣe àdéhùn ففي الكتاب لا ريب فيه كسير جنبه السفرون وبا كليكيا صدوايا تابع رمضان قالوا بسم الله تايولي لان نقبلوا الحمد لله الله اللي ولبتوا من ذلك الكريم القرابة الحمد لله على نعمه الجزيلة وجزيل إحسانه نحمده ونشكره على ثواب العلاء أمور دلوستي فنوا قوة أمور دلوستي فنوا قوة الله أبتلوه يا الله ọ̀gá gbogbo orin náà ni pé ọlọ́run ṣe wá ní mùsùlùmí ó ṣe wá mùsùlùmí mọ́mì ní ọ̀gá oríire ni o ọlọ́run sọ fún ọ sọ́tọ̀ alẹ́ moran aya one sixty four lakadmanallahu alẹ́ ọlọ́run lakad bọ́lá ọba ló pé lakad gbàdúrà pé tí o bá ti tó dájúdájú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló ti ó tún wá ló pé dájúdájú òun sọ ìfáwọn mọ́mì ní lakadmanallahu ṣé ìbájá mọ́mì ní a ọ̀ àwa agbára rọmọdá ní ìkálẹ̀bà àjẹ́kan nínú àwọn mọ́mìnì ọlọ́mọdé àtúwà ló mìíràn dùn àyẹ́ mùsùlùmí ìtàkùlọ́ àwọn ṣòro àlàmà mẹ́rinà bí i àlékún ní ìgbàlì ṣàrọ̀ sọ́ọ̀m ó ń bá aṣojú ṣe wọ́n tó wá gbà wá láàyè àtúbẹ̀rẹ̀ rọmọdá pẹ̀lú bísmìlá àbálọ́lù bísmìlá àwa ayọ̀rẹ́ pẹ̀lú alhamdulillah ونسأله أن يتقبل منا عن برغبة بوجود تاكيد التاسع ما قدمناه من الصيام وتلاوة القرآن والقيام والصدقات وغيرها من الأعمال الصالحة. أقول لك بعض الشيء التاسع من رمضان nínú àwẹ̀ tá a gbà ní àwọn nọ́ọ̀sìlà tá a yàn ní ìlàwà tó Qur'an tá a ṣe ní àwọn sàárà tá a ṣe ní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ nínú àwọn ṣe ní kọ́lọ́ọ̀bà mọ́tà àgbà wọn ti fún wa lọ́ba torí tọ́lọ́ba ló wọ̀ fẹ́ gbọ́ ọlọ́wọ́ mọ́tà fẹ́ fẹ́ wa lọ́ba lẹ́yìn náà àtọ́jẹ́ lọ́ba àyẹ̀dẹ́kùtù lánàá ذنوبنا أو بالإجرام يقول أما تأتي إذا قم المتى إذا أما يوان يواني يجي أبا إليك شيء ẹ̀mí yẹn ò lè mú lẹ́sọ̀ pé ọ̀rọ̀ yorùbá ni àdìmọ́sẹ̀ náà ọba bá sí àgbà rẹ̀ tó náà àdìmọ́ sẹ́lẹ̀ ọba lẹ́sọ̀ ọ̀gbẹ́ kẹ́lẹ́ àbẹ́gbẹ́kì àgbẹ̀ náà ọba náà kó tó wá kórè jọ ó dẹ̀ sẹ́ àdìmọ́ sí wọn sọ àmọ́ ọmọdára iná ní owó ìfúta rẹ̀ mú sí ọlọ́kùnrin àtàkàdàbẹ̀ gbogbo tá استدراك لكل شيء كل ذنب بوجه ما تعرف هو مين ولا ما بقى عند متى قلت واد ولا ما حصل منا في ان التكفير والادراك يقول سبحانه وتعالى في موكب الحكيم ولو بقى سبحانه القران بيت وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفر الله ان الله غفور رحيم يا رب العالمين وما تقدموا لانفسكم من خير بكون تبتي سوا دي شيري ابو تيبا يمو تيكي سارا تيسي كوبا وشد تجدوه عند الله ايبا يلو لبا ولو با من كتابين هو خيرا انت تجدوه يتوي ولو با هو اعظم اجرا ولو تواسع لك تدلو تدلو تدلو هو خيرا وتجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفر الله والإما ترى تكفر الشيء اللي إما ترى تكفر أذن إن الله غفور رحيم ولو بابت ما فرجوا من مباكر ما أمكر من الإسلام يعني عباد الله اعلموا أن الموت مسلم عقيقة حتى هو تكون تقوى شعاره سيرة أموره مسلم هذا يكون يوم مدانك كما قال ربع بوبو بيتي يوم مدان سيرة أم حياتي مبوبتا وإن المؤمن عصى الإيمان يكون عمله بالطاعة واجتناب المعاصي ثم عاش الشاري كيف تقول مدان اسم الشاري مبوشا بيجنة أوكي من حد الله يؤدي بعي الله تقوى يؤدي دون شماته أن يتوفاه الله فلا يزيد المعمر خيرا إلا اجتهادا في عبادة الله títí tí ó pàdé ọlọ́ọ̀bà àrùn Ramadan ta àgbà yìí wọ́n ní ṣe nǹkan míì fún ju pé yóò máa bẹ̀rù ọlọ́ọ̀bà sí i lẹ́yìn náà lẹ́yìn Ramadan ní ìdúwà múra sí dáadáa kẹrù rédà ní nafsi àlàyé àfáyè ó tún ní ẹni rẹ̀ láti máa ṣiṣẹ́ rẹ̀ ni alàtọ́ àti làfà ìlà nǹkanà àbí ìmọ̀wáàtì fa'inna àsára òtẹ́bùkì tẹ̀bẹ́tìlà fi àyàtì àwọn akọjọ́nù Ramadan Ramadan náà wà kọjọ́ lára wa ó di wa bí ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọjá lé ẹ̀kọ́ tẹ́kọ̀ yóò ní kọjá lára wa ó di yọ kọjá lé ẹ̀kọ́ ni ọgbẹ́ni wọ́n yẹ̀ ní ìgbàdì kò ní sí àtọ́ lára bá a ti wá wà ní Ramadan ní ìta títẹ́ tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò àtúwá ní ìlú ìgbọ́n ní innamal mu'minuna alladhina idha dhukira Allah wajilat ní Ramadan wajilat yóò gbàpá nínú igbá àyà wọn wọ́n ìgbà tó lè àríhìm àyà tó hó jàlátùn ìmẹ́nà wà àlà rọ́bì ìmì tọwọ́kẹ́lù àwọn àyà ọlọ́run pàtí wọ́n kà fún tafsir bí tàhájú bí tàráwì ni yóò jàlátùn ìmẹ́nà wà àlà rọ́bì ìmì tọwọ́kẹ́lù kò ní sàlékún kan jù dáadáa lọ àwọn ما máa dára وفي كل شيء له kúlù ṣe ìlàwọ̀ àyà واحد aláàánà òwáì gbogbo nígbà tẹ́lẹ̀ fa àmì bẹ́ẹ̀bẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀bẹ̀ tí ń ju ẹ̀kọ́ lọ́wọ́ bá kàfùtù náà lẹ́kọ́ ọjọ́ kìí mọ́ ń bẹ̀ wá tuntun lọ gbogbo dáhùn nípa àwọn nǹkan bí nǹkan táwọn àfáà fún ìpín ẹ̀yìn ṣe tá ń gbọ́ ń pa wọn kó sì àlékún ìmánu àti ha àmà dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá àtọ́lọ́run ju amánà tá lórí súnà lẹ́bí pẹ̀lú àwọn ìgbọ́kànlé ìkàtúntàwọn tó tójú bọ̀ nítorí ayé iná nífà nítorí ayé iná nífà ọlọ́mọ sọ̀wọ́n ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ni ah, àwọn alọ́bí tó wà pẹ̀lú òní alẹ́dínà yọkọ̀ ìmúnà sọ̀láta àwọn kẹtí ní Ramadan nìkan àti ní Ramadan àti lẹ́yìn Ramadan ọmọ ẹgbẹ́ owó tọ́lọ̀ fún wa ìmọ̀ tọ́lọ̀ fún wa wọ́n máa ná fẹ́ tọ́lọ̀ bá ulaika umul mu'minuna haqqan ọlọ́run ni àwọn yóò àwọn mòmínú òdodo àwọn mòmínú òdodo lahum darajatun 'inda rabbihim ipò wọn kà lọ́dọ̀ lọ́dọ̀ lahum darajatun 'inda rabbihim maghfira ọlọ́run ni ọmọ ènìyàn mẹ́tẹ̀lẹ́ ọba máa kúrú jù wọn tẹ̀ wa rizqun karim mọ́tòwá tó wọn máa aljanna máa ṣe á ti kí alákàtúntò ga tó wọn. sayyidina ma'abid zarin jundab bin mujnada حديث سيدنا ابن وابن عبد الرحمن ابي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم اما تابعه ثلاثه بيت شوطا ديواني يعني دعوة اتق الله عيث ما كنت واتبع سيئة الحسنة تنوى وخالق الناس بخلق الحسن رواه إمام الترمذي في اتق الله عيث ما كنت آه رمضان آه رمضان اتق الله عيث ما كنت كما بالولوك كما بيروا لهم التقوى يؤدي ولا يلوي الكوار وخالق الناس بخلق حسن فعلا ونجي أما هو واتبع سيئة إيه الحسنة ما سجادة مقبوبة كما سجادة أكبر دا قدموها يقع عقلية ذلك وخالق الناس بخلق حسن قال ما هو هذا إمام الترمذي وحديثه وعن أبي رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال بسؤالك إن الله تعالى يقال وغير الله أن يعفي المؤمن ما حرم الله عليه حديث متفق عليه ọlọ́wọ́ bá máa dùn máa bínú sí kankan kí máa bínú sí kí máa ti tọ́lọ̀ òní tẹ̀tí ìwọ́n tó wà ní Ramadan kò sí dáadáa ní Ramadan wọ́n ní Ramadan náà gbogbo wọn máa fi tọ́lọ̀ òní tẹ̀tí aaa ọlọ́wọ́ má bínú sẹ́ni ọ̀kan wa gbogbo wọn ẹnì kọ̀ọ̀kan wa kárí pé Ramadan ní lọ kọjá lọ iṣẹ́ ẹni wa kọjá lọ ìlànà Qur'an tá à ń ṣe kọjá lọ àsìkò tá ń dísáàrí ẹ àsìkò máa kí kìyàmù lẹ́ìlú tahajjud bó ti kẹ́kà márùn mẹ́rin ló bá lè yàn kó kún tahajjud sí ọjọ́ méje kọ̀ọ̀kan ní àwíkè ọjọ́ méje ó ní kọ́kà mẹ́jọ ló bá yàn bí tàbí ti sẹ́lẹ̀ kó kí mẹ́ta sí kọjá mọ́kànlá àrífẹ́ àfàsùkò ẹ ṣeré agbẹ́rẹ́ tó bá ti dé kó mọ́ wọn láà ó gbogbo eléyìí tá ní Ramadan yìí الختام لكلي رمضان وأن يقف لنا النصر الذي وعد الله المؤمنين بايز بيه والله أخيري أنا في رابع بريوتا سلام كتير وأخرى تحبون نصر من الله وفتح قريب وبشر المؤمنين الله هذا مؤمنين وأخرى إن كان مئة تقول بتاه تاه تاه فقط نصر من الله أنا في رابع wọ̀fàtí ọkọ̀rọ̀ àti sẹ́gun sínú àdìsí owó alábẹ̀rẹ̀ta tí ó sì bá ń ṣe wàhálà sí láti ṣe wàhálà sí ìrọ̀lọ́mà sí fún wa o bá ṣẹ́rẹ̀ mẹ́rin ọlọ́run kó fáwọn mọ̀mí nínú olùrún ọlọ́mọsá àfọwá ní ìlú ọlọ́ba ọmọ yá mẹ́rin Islam àti sọdún Ramadan ọdún ìdílé fífẹ́ kúrábà káàlù pé amúra ti ṣe rí káwọn yẹn sí ilé eré ní díẹ̀ ní kúgbà tó ní ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala lọ́sẹ̀ àti wá ní olùpayà rẹ̀ abìlẹ̀ jẹ́ olùpayà ọlọ́ọ̀bà àwọn àmì àwọn tó ń pè man yattaqillah yaj'al lahu makhrajan wa yarzuqhu min haythu la yahtasib ìgbà ọdún yẹn ó dé wa lẹ́yìn náà mo sọ gbogbo gbòòrè ayé àti kàlùkìyàmà ó wà ń bi àwọn nǹkan márùn náà ni ara khayra gbogbo ẹ kó jọ nǹkan márùn yẹn ni jìnnà nafs márùn kọfìlà ọ̀dà máa jẹ jìnnà nafs ní bí bọ́ọ̀lù mọ́jẹ̀wọ́ bíà mọ́jẹ̀wọ́ bíà jẹ́ tó rọrọ̀ ẹ̀mí òun tó bá rí bí ti ọlọ́run ó di márùn kọfìlà ọ̀dà mọ́jẹ̀ jẹ́ kí kàlà tọwọ́ rẹ̀ gbọ́dọ̀ rí pẹ̀lú ọ̀rọ̀ ni pẹ̀lú òṣìṣẹ́ ni pẹ̀lú olùrú ni má pààlà nǹkan kan láàṣù mọ́kànlá wa ìtìsáàbì máa hàlùmọ́ yẹ ìlú wọn mọ̀lúgbó òṣìṣẹ́ lẹ́yìn náà máa wọ́nà àti àtìmọ̀ rẹ̀ lọ́nà halal máa wọ́nà àti lọ yàhìlù ntọ́lọ́wọ́ bá ti máa yàhìlù wọ́n máa gbóṣù tó ká àìsàn aláàkó ilẹ̀ ha lẹ́yìn náà jẹ́jọ́ pé gbogbo gbà ń wọ́ sọ báyìí pẹ̀lú pa ọlọ́ọ̀bà ni gbogbo aláàkó ọkùn bí rọ́bì ká wá sí káyìn lẹ́yìn náà bọ́kàn lọ máa rántí ọ̀rọ̀ sí abdullahi abbas rabi allah àti pé tí wájá tiẹ̀ wọ́n láì kò lè ní ìṣẹ̀rẹ̀ gbogbo wájá tiẹ̀ òní mẹ́rin ìṣẹ̀rẹ̀ òní gbogbo láti mí ìṣe ẹkùn jẹ́ kama bàbá yẹn bá ti báyìí pẹ̀lú ògbó ọlọ́wọ́ bá sùpánà wọ̀tálá káwà náà wọn tó jèrè ayẹ́tàrí kíámà ọlọ́wọ́ bá akírawa kọ́ ọdún àfóyèdú ọlọ́wọ́ bá sọ̀kọ̀lọ̀ pọ̀dún láyé kàlẹ́sì ọlọ́wọ́ lọ́ba الحمد لله